So Bukky Jesse was mad that why tí Lizzy ò ṣe ní bá wọn polongo ìhòhò yẹn why tó jẹ́ pé gbogbo clique Lizzy pátápátá wọn polongo ìhòhò yẹn kò kàn mí because èmi mọ ibi tí mò ń lọ èmi ní kankan tí mò investigate bọ́ mi ò rí Bukky bí ọ̀tá mi Bukky jẹ́ kó yé mi pé òun fẹ́ settle scores pẹ̀lú Dorcas pé Dorcas ti ṣẹ̀wọ̀n rí ṣòtìyé ẹ má gbàgbé wípé Dorcas àti Esabod ń sọ wípé èmi ni mo kọ́kọ́ lọ bá Dorcas sọ̀rọ̀ ẹ wá ọbọ̀ ṣe gbá géèmì yẹn ẹ má bọ̀. comment yẹn wà very important love and like yẹn wà very important. okay Anamayowa thank you ẹ wá wò hmm, ń bọ̀. chat méjì ni mo máa fi hàn yín mo ti block Bukky eh, mo ti block Tóyìn eh, Peperempe láti gba ọ̀rọ̀ Esabod because ó kúrò lẹ́yìn Esabod so because of Esabod I blocked Tóyìn Alámàlà ẹ rí pé mi ò sọ̀rọ̀ sí Tóyìn Alámàlà ẹ pé gbogbo ṣe ló bú mi ní péjì Dorkas ẹ rí pé mi ò sọ̀rọ̀ I block peperempe now look at how they set me up ẹ wá o. This is how they set me up. Okay, Sherry, ẹ wo February twenty six ṣóyẹ yín Sherry, February twenty six twenty twenty two then ṣẹ́rí elosis good morning ma this is Toyin ma ẹ má bínú you understand money ní I don't know Sherry, you understand ó Emma wo o eh eh. Emma ẹ please call me when you are free ma ẹ jẹ́ wo ṣé mo pè no Only you can call me on your show now ma ìyẹn Tóyin Alámàlà ó ní but i will act like we have not spoken ṣe ń gbọ́ ó ti pè mí ó ti bẹ̀ mí ló ṣe wá kọ́kọ́ chàtì mi tí ó ti yín ó ti pè mí ó ti bẹ̀ mí ẹ máa wò ó look at how they play the games mo ní just say you pray and pick your call cause why you block me ẹ máa gbọ́ ní ṣẹ́tìrí just say you pray and i pick you call you pick your calls already ṣẹ́tìgbọ́ mo ní okay because ó ti pè mí ó ti bẹ̀ mí màá fi hàn yín lórí order line yẹn bí mo ṣe block ẹ̀ bọ́ ẹ jẹ́ ká sáré lọ sí orí order line yẹn tí mo block tó confirm bóyá tòótọ́ ni mo ni mo mo bọ̀ bú um, tóyìn ń bọ̀ tóyìn ìwé ń bọ̀ o ok ẹ wò ṣe ti rí tóyìn ewé ẹ ti rí tóyìn ewé yí ẹ wò rèé this is twenty twenty two èmi ti block ẹ tipẹ́tipẹ́ bọ̀ ẹ ṣáà máa wò bọ̀ bọ̀ ewu lélẹ̀ twenty twenty two náà rè ok twenty twenty two rè ẹ máa wò ó ẹ máa wò ó ok this is twenty twenty one nígbà tí mo bímọ lélẹ̀ nígbà tí mo bímọ lélẹ̀ tó bá need ká gbé wá nígbà ọ̀rọ̀ pàjẹ́ yẹn rè tó bá need ká gbé wá ẹ máa wò this is twenty twenty one ẹ máa wòjọ́ tí mo ti block o lady yẹn twenty twenty one eh, eh, ẹ wo ẹ wo ọlọ́run kò nírọ́ september 15. this chat is with business account sherry august 23. sherry business account has been registered ṣeyin september 2021. sherry pé mi ò bá sọ̀rọ̀ mọ́ nítorí Esabod ni mo ṣe bàjá níbi toró kúrò lẹ́yìn Esabod ẹ wo ẹ wo ẹ wo then ẹ wò this is February láti September first tẹ bá rántí September twenty six lèmi náà wá padà block Esabod ṣẹtiri mi ò bá sọ̀rọ̀ this is sixth of February twenty twenty two ṣẹtiri mi ò dá lóhùn you block this line tap on to block ṣẹtiri ṣẹtiri nǹkan tí mi sọ now this is March ẹ ò gbà tí mo tap to unblock her wọn block ẹ̀ ní seventh of March twenty twenty two ẹ má gbàgbé pé èmi àti ẹ̀ á stop láti máa sọ̀rọ̀ láti bí lọ tó ti yín so ẹ jẹ́ ká wò ó mo ní òun rèé àwọn àwọn tí ẹ sábọ̀dù fún mi rèé pé kí n gbé lọ sí court because ó ti pè mí lórí fóònù ó ti bẹ̀ mí ó ti bá mi sọ̀rọ̀ mo wá lọ unblock ẹ̀ ṣe ti rí ṣó ti yẹ yín mo wá mo ṣàṣẹ́ǹde lè ẹ please ta ló lè lè ná èèyàn kan ló máa ní mami please don't play the voice okay mo ń okay ó sọ mi pé òun need the voice note òun need the voice note òun need the voice note kan mo wá ní pé ẹni tó fún wa voice note yẹn sọ pé kí n má play ẹ̀ dọ́kàsì rán tóyìn wá gba voice note níbí báyìí mo wá ní kò wò ẹni ẹni kí n má play voice note ó wá ní happy birthday sis ṣe ipá sọ̀rọ̀ láti april tó okay láti march seven ẹ̀rùgbà tá a tún wá sọ̀rọ̀ ìgbà tí wọ́n rí voice note yẹn gbà ṣe mọ̀ wọ́n fẹ́ mọ̀ nǹkan tí mo ní against Fọlá pọ̀ ọmọ gbọ́n ni mí èmi bá wọn ta lọ ó wá ní happy birthday mà ó ṣáà wá ó wá ní kí ni reason tí mo ṣe sanwó fún Esabod because Esabod ń pariwo nígbà yẹn pé mo fún òun lówó pé kóun lọ pa colleague mi ìyẹn ìyá eré tọ́lọ́hún ò ní jẹ́ kí gbogbo wa ká kú ẹ máa gbọ́ o ṣé ń mi mo wá sọ fún pé this is the reason tí mo fi tí mo fi fún Esabod lówó ṣẹ́tìrí ìfún mi rèé o ṣẹ́tìrí bọ́n egbọ́ ọmọ mi jáde rèé ṣẹ́tìrí pé kò wò pé cs mo fi bímọ ẹ jẹ́ kí n gbé kúrò mo ní this is the reason I paid her in case you don't know mi ò sanwó fún pé kó bá mi pa kọ́líìgì mi ọ̀ kó búlì kọ́líìgì mi ṣé ẹ gbọ́ mi nǹkan tí mi sọ o tí ti yé ṣẹ́tìrí ẹ ti rí ó wá ní wow allah wow ṣọ́tí ẹyin mo wá sẹ́ni gbogbo fọ́tò bọ́ ẹ gbé ọba jáde bọ́ ẹ lakùn mi tán yọ ìfúnyọgbẹ́ pé the stress was too much wọ́n dẹ̀ ń búlì mi ni ní gbogbo ìgbà tí mo wà nínú oyún yẹn ẹ má gbàgbé pé fọlá ló gbé gbogbo kinní yìí wá o gbogbo ẹ̀dá tó bá ní kó má ṣe pè fún ọmọ fọlá pátápátá lẹ máa gbé ọmọ sin o torí mi ò ṣe fọlá mi ò rú fọlá. I went through all this alone. Now ẹ máa wo tó bá yẹ pé tòótọ́ lèmi àti colleague mi ṣì ń já ọ̀nà tó tó bá yẹ pé tòótọ́ ni gbogbo nǹkan tẹ́sà ń sọ ẹ máa wo ó wá ní àwọn mo wá send àwọn pictures kan sí mo wá delete ẹ ó wá ní which ó ní which one did you send ma I just opened but I no see am mo ní I deleted it you want it ó wá ní okay ma don't worry ma ọlọ́ngàn ló ní kí n retain méjì yẹn ṣẹ́tìrí then ẹ́sà bọ́ọ̀dù lélẹ̀ ṣó ẹ́sà bọ́ọ̀dù lélẹ̀ show esabod lele àǹtá lele olúwàbùkọ́lá jesse and Anjorin be very careful if you want to fight for Bísínwín come out with your full chest ṣẹtiri ẹ rí gbogbo ìgbà tí Bukky Jesse ti ń wá fún mi this is April now April nine ṣẹtiri did I come for Bukky ẹ má gbàgbé pé lẹ́yìn eléyìí lọ́rọ̀ àbí before eléyìí ni glasses tún wáyé láàrin èmi àti Bukky Jesse ṣe rí i pé tóyìn alámàlà ló sẹ́ndẹ̀ sí mi just to aggravate me mo wá ní brb ó ní òkè mà ẹ rí i pé mi ò wá fún Bukky Jesse ẹ jẹ́ ká máa gbádùn ẹ lọ ó sẹ́ndì ẹ̀sà bọ́ọ̀dù sí mi again ó fún mi miss call a máa ń sọ̀rọ̀ ńgbà yẹn ṣètìrí ó ń sẹ́ndì àwọn kan sí mi àwọn nǹkan ẹ̀sà bọ́ọ̀dù lélẹ̀ then ó fún mi lẹ́nu yìí pé ẹni ló fẹ́ ọmọ ẹ̀sà bọ́ọ̀dù ànọ́tà she was giving me everything you see how they are giving me everything how they are giving me everything you see you see then Ibiba you should have choose Esabod over Dorcas in fact Okete is coming back for you big time I come in peace this is April 30th look at how these people are playing the games ó wá ní mo wá sẹ̀ǹdẹ̀ sí tóyìn ewé ó ní lies ẹ̀ka àrọ́mà then ó sẹ̀ǹdẹ̀ àwọn nǹkan tí Esabod ṣé ó ní mọ̀mọ́ is kinní kan using African market to spoil yours ìyá Tosin is a mad lady she is not a normal person can you hear her now old Adegemo has never abused you before sis he is my very good brother kinní kan he was ṣe kinní kan then mo send ele mo send àwọn kinní then show me re mo ní what <laughs> ibi ìbàyí ló ti sọ fún ibi ìbàyí ni kweme ti mú mi bú tó ní èmi sọ fún Tósìn wípé àwọn Facebook àwọn ò lọ́kọ àwọn ò ṣe gbá ẹ máa wo mí o pẹ̀lú gbogbo background mi status mi láwùjọ mo tún stoop so to explain myself pé kí Tóyìn pépéré ń wo show yẹn from thirteen to thirty-six ṣẹ́tìrí mo tún sákùlẹ̀ fún un mo wá ní please get back to me after watching ó wá ní okay ma ó wá fún mi ní miss calls ó fún mi ní miss calls because ara ń fún mi pé why would kweme come for me when i did not come for them but èmi ń kó be received. Only i saw your missed call èmi ní i saw your missed call hope you are fine ṣé ẹ ń rí ṣá ó ẹ káàsán ma yes ma i am fine ma thank you ma ṣé you understand i sent some money to her ó wá send kíní ẹ sábọ̀dì sí mi kíní òhò yẹn ṣé ẹ mọ̀ pé later wọ́n sọ fún yín pé èmi ni mo gbé òhò yìí jáde just to blackmail me ṣé ẹ rántí ẹ máa wò lọ then she sent me this guy's whatever ṣẹ́rí ó sẹ̀ǹdẹ̀ sí mi ó sẹ̀ǹdẹ̀ sí mi mo ní mo rí gbogbo ẹ̀ ẹ wo chat wa mo ní mo rí gbogbo ẹ̀ ó ní in fact this guy ẹ̀ ẹ̀ ká lẹ́mà ibẹ̀ yẹn i knew bóyá bọ̀bọ̀ bóyá ó ń ṣiṣẹ́ fèèyàn kan àbí nǹkan kan mo ní everybody is a snitch mo ní they attack me cause i forgive Dorcas ṣẹ́tìrí èmi rò páwọn ayé ló ń àtàkì mi but èmi náà mò ń gba gbogbo research yẹn ṣẹ́tìrí ẹ máa wò bọ̀ ó ní true ṣẹ́tìrí tó yan alámàlà ó admit wípé Bukky Jesse àtàkì mi because mo forgive Dorkas ṣẹ́rí ó ní true Money, ní they even almost made him to push me against Dorkas which I called you receipt leléyìí ẹjọ ẹ̀yin èèyàn tẹtiri which i called you ó ní yes i remember because wọ́n sọ fún mi pé Dorcas ń bọ̀ wá fún mi in a, big, in a big form so bọ̀bọ̀ tó wà pẹ̀lú wáǹgbà yẹn tó ń ṣe speaker fún wa yẹn ó sọ fún mi èmi ò dẹ̀ ń ṣàbòsí ṣóye yín nítorí pé mi ò fẹ́ wàhálà mo wá pe Tóyìn wọlé pé ṣé tòótọ́ ni Dorcas ń bọ̀ wá fún mi ṣóye ó wá ní yes i remember mo ní ń bọ̀ ó ti blọ̀ ẹ hold on lédè tí kinní ṣe ń blọ̀ báyìí mo ní they reveal their stupid plan mo ní to reveal their stupid plan tóyìn ní hmm. mo ní ṣé ẹ̀ ń rí dáadáa ṣá mo ní but later I realize my heart is too pure ṣé ti rí mo ní I realize my heart is too pure ó ní it is well ma mo ní lọ́wọ́ yìí ó ń gbóná lórí mi I will use them to promote my business the world are watching them then only good ẹ̀rí lọ́wọ́ yìí ó ń gbóná lórí mi ó good exactly ma ṣẹ̀rí I don't know their connection but wọ́n máa ṣe wọ́n máa ṣe ẹ̀sìn papọ̀ wọ́n máa ṣe ẹ̀sìn tí a rọ̀bà papọ̀ ṣebí all their plans failed woefully ẹ má gbàgbé pé àwọn ayé wà pẹ̀lú Esabod níbí o tí wọ́n tẹ́ sábà lò make peace rather ẹ má bínú pé mo dárúkọ team ẹ jọ̀ọ́ ẹ má bínú. mo ní the world knows how evil they are àmì ó ní mo wá sọ kankan ní àmì ó ní it will ó ní it will keep failing mo ní amen mo ní imagine if I come out for Dorcas then not knowing he was working with aye they are all too dirty and dull because ibi báyìí Ogunfe was coming out for me back to back all Aye team were coming out for me back to back. ẹ dẹ̀ má gbàgbé pé ẹ ògúnfe ló gbé bọ̀bọ́ yẹn ló wáá fi ṣe interview láti fèsì mi ṣètìrì ẹ wo géèmù tí gbogbo wọn ń gbá no be wetin we go dey talk o um, ó ní um, so ó send mi ní àwọn shows àwọn shows àwọn shows ṣètìrì a wà lórí conversation máa bá sọ̀rọ̀ gbogbo àwọn nǹkan ẹ̀ náà ni mo ní ṣóye yín pé ó ní kí n wò ìyá àbàdàn kìíní kan kìíní kan mo ní please help me get all her videos even those she has done before ó dẹ̀ ń bá mi get ẹ̀ should I keep cutting it okay ma mo ní okay yes and she's cutting it for me get me all her old videos against us she's getting it for us for us evening i saw your missed call èmi mo sọ fún un ó ní evening ma ẹ kú ọjọ́ mẹ́ta a dẹ̀ sọ̀rọ̀ mo expect àwọn kankan kan gbé jáde ṣe ti rí ó end síbẹ̀ ṣó ti yẹn ó wá ní why putting my name out níjọ́ tó lọ bú mi lọ́dọ̀ Dorkas why uh, and why lying on me they are warn me never to talk to you but you did not listen now that they said you will do it what is what is your ẹ ti rí ṣẹ́rí this is how they blackmail people for money ẹ wo nǹkan tí tóyìn ewé ń sọ sọ jẹ́ kí n gbé second chat ẹ̀ wá second phone ẹ̀ wá. Hmm. ok ewé tu so eléyìí là ń wò lọ lẹ́ẹ̀kan eléyìí là ń wò lọ lẹ́ẹ̀kan ẹ má gbàgbé kó mọ̀ dájú pé mi ò update yín pé bóyá òjòrò wà bẹ̀ ti rí please call me when you are free bla bla bla bla àti gbogbo àwọn ilé ìlẹ́kọ̀ọ́ àwọn receipt tí wọ́n wà tí máa kó jáde ṣẹ́ ti rí shows tó send sí mi mò ń bọ̀ ẹ ti rí show ẹ sábọ̀d mò ń bọ̀ ẹ máa wo ẹ máa wo prophetess ṣó ti yé these are weapons ẹ ti rí ìyá òṣì ìyẹn ìyá òṣì she's not kinní kan play this last link i sent you ìyá òṣì yẹn don like when they play her baba gaddafi X. lore martin share where your child was bullied ṣẹtiri lore martin share where your child was bullied ṣẹtiri wọn ó ní àwọn ọ̀rọ̀ bọ̀tá bá débẹ̀ àmàmà cross ẹ̀. Eh that is why when this lady came out for me uh, one lady kan báyìí n ti gbàgbé màá rántí orúkọ ẹ̀ mo wò wípé gbogbo ẹ̀yin people ìfẹ́ ṣe ẹ̀sìn because nǹkan tó wà lọ́wọ́ mi ò dáa but I kept quiet for them look at how they are playing me only the video is loading ẹ wo? then I sent my daughter's details ẹ pé ọwọ́ ẹ ó dá no òun ló send ibi tí Lorraine Martins ẹ ti rí tó ti ń búlì ọmọ mi ṣe ti rí good day kìnìkan kìnìkan ṣètìrí Ramadan give away ṣètìrí keep talking ṣètìrí keep talking ṣètìrí pa nonsense Kini. eh, that is her full show she keep giving me the receipt ṣètìrí jẹnẹ tutu ok mo ní àwọn tó ṣe kìíní fún mi ní ọjọ́ birthday mi pé kó fún mi ní list wọn àwọn list wọn rèé then kìíní ọmọ mi àwọn rèé which i kìíní òbó ẹ sábọ̀d ẹ máa wò mo fẹ́ kẹ́ ẹ wò nǹkan kan mama don wear kinní kan mò ń bọ̀ o ẹ jẹ́ ká máa wò bọ̀ i'm still checking it this was when momo and pmp started their fight sis you need to play the show you sis you need to play kinní kan kinní kan don't forward kinní kan ẹ ti rí see her hand anna ti bóra pa bla bla bla ṣe ti rí then this idiot mo ro seven seven mo tẹ̀ ṣe ń padà bọ̀ wá fún yẹn Then um, are you people mad? Dorcas Adeyinka Asuke bla bla bla bla bla. Ó sẹ́yìn kí mo ní you know the owner of this account. Mo sẹ́yìn dẹ̀ sí pé wọ́n wá ń bú Dorcas ní péjì mi o. Mo ti bá yín make peace o. Wọ́n wá ń bú Dorcas ní péjì mi o. Ṣé ti rí? Ṣé ti rí? Ẹ ti rí? Reason ni pé mo fẹ́ wo gbogbo bọ́n ṣe instigate ìjà ẹ máa wo you know the owner of this account only nope ma ó send kinní kan sí mi ó dẹ̀ send Abraham Coker South East African store ok ṣẹ́tiri she send me where and how um, Babasele bullied my daughter. Then she send me the show. You see? Then ẹ rántí ijọ́ tí mo jáde ń jọ yẹn pé ọmọ tó ń wo kìnìún ẹ ti rántí gbogbo àwọn show yìí you see? mo ní yímú kò kàn wá mumu ni you can't be allowed to be use seat belt or uh, kinní kan eat if you are in a business class ẹ ti rí they know the truth jàre olùsí ni wọ́n àdẹ́sọ́lọ àsọlọ I was on a show wèrè ni mọ̀mọ́ mo fẹ́ kẹ́ wo bọ́rọ̀ Dorkas pé à ń bá Dorkas sọ̀rọ̀ bó ṣe jáde then kinní ọ̀rọ̀ ọmọ yẹn ilé sílé mo send ẹ̀ sí ń bì báyìí pé kó wò ó from this number to number pé mi ò bú ilé sílé sẹ̀ mi ò bú anybody mo ṣáà ń sọ kìnìún mo ṣáà ń pé géèmù làwọn people in play mo wo gbogbo wọn mo wo gbogbo wọn ṣe ti rí wọn bẹ̀ sí ní send ẹ̀ ẹ máa wo ibi tí ọ̀rọ̀ dọ̀kast jáde a máa rí ibi tí ọ̀rọ̀ dọ̀kast jáde. Momo don wear designer a máa rí ibi tí ọ̀rọ̀ Dorcas ti jáde ǹjẹ́ rọ́rọ̀ sẹ́líbírìtì kankan àbí ẹ rí ọ̀rọ̀ Fọlá níbẹ̀ ń bọ̀ eh, please call me when you are free you can call me on show please i want to act as if kinikan kinikan just say you pray shetiri you can call me good morning happy sunday well done sis ara wèrè ti rọ̀ ayé mọ̀mọ́ wọn wọn padà bàjẹ́ dọ́kàsì zabisẹ́rí ibi tán ti gbé mi wọlé fún dọ́kàsì rí that was twenty seventh of february twenty twenty two ṣẹ́tìrí because dọ́kàsì sọ pé èmi ni mo wá bá wọn ẹ̀sà bọ́ọ̀dù náà sọ pé èmi ni mo lọ bá dọ́kàsì ṣẹ́tìrí